hello everyone welcome to Toyeen Talks àmọ́rí oníkọ́mẹ́dì ti ti jáde o ó ní kí ló dé tí àwọn èèyàn wá ń sọ ẹ pé kí ló dé tí màmá ọba ńlá ń dá sí ọ̀rọ̀ tí Lizzy ìgbà tí màmá ọba ńlá tí wọ́n ń jà fún àwọn other side nǹkan tí wọ́n ń jà fún Fọláńgbà yẹn tí wọ́n ń bó Lizzy wọn ò jáde so why now tó ṣe wá jẹ́ pé wọ́n á ń bọ ọba ńlá wọ́n á ń bọ ọba ńlá anyway ẹ jẹ́ ká jọ gbọ́ láti ẹnu um, àmọ́rí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 ẹ sí náà láì ó ní pé nǹkan tó mìíní ni pé nǹkan tí n bá sọ ọ̀rẹ́ mi dọ́kàsì ló sọ ẹ síbẹ̀ ẹ síbẹ̀ ẹ síbẹ̀ tí ó ṣe part one to twenty million fún wọn ẹ síbẹ̀ bọ̀ nígbà tó ń ṣe torí pé wá rí pé social media wọ́n sọ pé kò sí lé bẹ̀ kí ló ń bẹ ọ̀rẹ́ mi fún ma i'm sorry i am sorry bọ́sẹ̀lì i'm sorry kí ló ń bẹ fún ẹ bèè lọ́wọ́ ẹ̀ pé kí ló ń bẹ fún kí ló ń gbà lọ́wọ́ ẹ̀ tó ń bẹ̀ẹ́ ó sọ ọ̀rẹ́ mi lẹ́nu díẹ̀ ló kù power of attorney ẹ ló fún kété gbogbo ẹ ló fún ah, ah, ó sú mi o tó bá dé sí tẹ bá ṣe sọ pé bonnet purple ìsọnù ah, ṣé ẹ rí purple ni ẹgbàá mi blue ni kí ló tẹ́ fi sọ ní purple ẹgbàá mi kò ṣe purple blue ni blue ni blue ni ń ṣe purple bọ́nẹ̀tì ẹ̀rí bọ́nẹ̀tì blue ló fi sí ẹ̀rí blue ní ni ní bọ́nẹ̀tì ìdúmọ̀tà ní àti àmọ̀ ẹjọ́ eh, ah, ìdúmọ̀tà mo ti rà mí nípa mo ṣe mo lọ ìdúmọ̀tà ìdúmọ̀tà mo ti rà ẹ̀rí eh, ìdúmọ̀tà ìdúmọ̀tà mo ti rà èkó ni mo ti rà èkó náà ń pè bẹ́ẹ̀ tí mo ti rà ọ̀rẹ́ mi ṣe wà bíríṣì kọ́ ọ̀rẹ́ mi ṣe wà ń bẹ́ẹ̀ wọ́n ti ha síbẹ̀ àwọn ohun trespass ni wọ́n mu síbẹ̀ èmi wálé mi ò trespass èmi mọ̀ bá ara mi èmi mo mọ̀ pé mi ò níyàá mo ò dé gbọ́ ẹ̀yìn èmi mi ò ẹrọ ẹni òṣù tututututu mi ò bú Tinubu mi ò gbẹ ẹni bóyin politician I don't have to that talk ẹ̀yin tọ́ọ̀gì ọ̀rẹ́ mi bó ṣe wà yẹn Sanwó-Olú àti Tinubu fún kí ni ẹ̀ ń dáhùn ó yẹ jẹ́ ká má sọ̀rọ̀ wá lọ́jà rí ẹ má jọ ọ̀rẹ́ mi àgbékẹ́ ṣó sì yẹ I saw your musical friend Aljo buying Ankara ní Ìkòròdú ó dà bẹ́ẹ̀ ẹ̀ Èkó dùn Èkó dùn ajẹyàn ajé àmàlà ó yẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lọ kí àgbékẹ́ yẹn tó sọ pé àgbékẹ́ i'm not manipulating what i'm saying nǹkan tó ṣẹlẹ̀ ni mò ń sọ sórí ìgbà tí fọlá gbé kinní ẹ̀ wá tó ń sọ ọ̀rẹ́ mi lẹ́nu ni mo sọ pé kí ló tó fi sọ lẹ́nu ó ní wọ́n ti mú ẹlẹ́ẹ̀márùn-ún fídíò dà ṣe rí èmi máa dúró lórí ẹ̀rí fídíò dà tẹ bá ní ẹ̀rí ẹ ṣèdè sí bọ́ọ̀sì mi màá bá yín wò náà fídíò dà wọ́n ti mú ẹlẹ́ẹ̀márùn ṣó mú fídíò wá kò sí fídíò bó ń dúró pé wọ́n mú ẹ wọ́n mú ẹ now nítorí pé ẹ máa wá wo ẹ mọ̀ pé pàtí kéèsì kọ́kọ́ ṣẹlẹ̀ mọ́yìn mi ẹ mọ̀ mọ́yìn mi àwọn ni wọ́n wà pẹ̀lú Lizzy Anjorin nígbà yẹn ẹ jọ ṣé àwọn tó ń jáde nísìn ṣé wọ́n jáde ṣé wọ́n bú mọ́yìn mi kágbáyà ṣé wọ́n bú mọ́yìn mi ẹ rántí pé nígbà tí ọ̀rọ̀ tí mọ́ èmi fẹ́ bá Tóyìn Àyímákù sọ̀rọ̀ tó ń gbu èpè fún ọmọ ẹ̀ tí yẹn jáde pẹ̀lú bíbélì tó ń pe this same queen mother ọ̀rẹ́ mi stop lying she say she say ten times ten times ni ṣótó bọ́nẹ́ẹ̀dù mi mẹ́ta kọ́ ọ tí àǹtí ìlú mọ̀ká ni o tí àǹtí ìlú mọ̀ká rírọ̀ tìjú mọ̀tàlélẹ́kùn ṣe tìlú mọ̀ká ti júmọ̀tà lélẹ̀ júmọ̀tà mo ti rà mẹ́rin mo rà mo rà nígbà tí mo lọ sí èkó ni mo dìídì ṣàwọn ni mẹ́rin ni wọ́n mẹ́rin ṣá mẹ́rin ni nígbà tí mọ́rin mi tírìtì kéèsì yẹn ẹ̀yin tẹ̀ ń jáde àbúrò èmi ò mọ̀ pé fọlá náà àbúrò ká nígbà yẹn ló ti sọ pé gbogbo ẹ̀yin blọ́gà àti ẹ̀yin tẹ̀ pé wọn <laughs> àtẹ̀yìn tó pa fóònù lọ́wọ́ tẹ́ sọ pé ẹ̀yin blọ́gà ẹ jọ ẹ bá fàbúrò mi lọ́rùn sílẹ̀ wàhálà kéèsì yóò bá lọlẹ̀ now ó ti wá di gbómi sí omi òtó ó ti dorí tàfọ́gò wàhálà o ti di gbọ̀ngbọ̀ngbọ̀n ẹ wá ń jáde ẹ fẹ́ sọ di kéèsì Mohbad ìkídà kò ń ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ mọ́ èmi ẹ̀ láàrin ká tó dé one thousand one a máa sọ nǹkan tó fàjà normal normal mọ́ èmi náà gbẹ́jọ́ lọ bá ń gbà yẹn ní first time normal normal bọ̀kọ́ tó fàjà mo sì máa sọ àti sọ tí wọ́n lé ni kọ́ tó fàjà wọn àti mo sì máa sọ gbogbo àwọn speaker jáde mo lè sọ gbogbo speaker tó jáde fún gbogbo àwọn tó tó jẹ́ spíkà tó wà lọ́dọ̀ odo wọ́n jáde fún Lizzy àwọn tó jẹ́ spíkà tó wà lọ́dọ̀ ọmọ yìí ni wọ́n jáde lady kan tó wà lẹ́tìmọ́ òun náà jáde wọ́n jáde lórí ọ̀rọ̀ yìí now egbe ọlọ́run wa ṣe rí elítù tẹ̀yìn òmò lọ́rọ̀ ọ̀rọ̀ Facebook yìí ni pé ó máa ń róòlù ni ó wá rò òkú òkú òkú òkú òkú ó róòlù kàndọ́ Lizzy Anjorin àti Yorùbá ńlá ẹ wá ń sọ pé Yorùbá ńlá àgbàyà ni wọ́n wọn ò lè ṣe mọ́ mi ò ṣe sẹ́tù ẹ̀ àwọn ò ṣe sẹ́tù ẹ̀ Yorùbá ńlá ló dàgbà jù lórí social media ẹ́ ẹ́. Eh, eh, àwọn dàgbà jù mọ èmi ò ṣe sẹ́ẹ̀tù ẹ̀ bọ́lá hmm? làbúrò wọn ò ṣe sẹ́ẹ̀tù ẹ̀ ọ̀rọ̀ yìí ò ń ṣọ̀rọ̀ tó ń sẹ́ẹ̀tù. they want to manipulate you bẹ́ẹ̀ wá ní mo manipulate àbí o wọ́n ṣe ń bá ní nígbà tọ́rọ̀ yìí dé pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ tọ́rọ̀ yìí dé ó gbé ẹjọ́ lọ bá gist lover gist ló bá sọ pé òkè kí ló fẹ́ kó ṣe fún ẹ nígbà yẹn ló yẹ kó o ti sọ fún àwọn blogger tó ń show yìí tí mo bá túsì kéèsì kan tí àwọn tèmi bá ní amọ̀rí drop ẹ̀ gbẹnu kó mẹ má fi ṣe kọ́mẹ́dì wà lẹ́sẹ̀kẹsẹ̀ mo máa drop ẹ̀ mi kì fi ṣe kọ́mẹ́dì mo rò pé ọ̀rọ̀ yẹn ẹ rántí gbà tí ọ̀rọ̀ sista Mopé àti àwọn eh, ẹlẹ́gbà tí wọ́n ṣe kọ́mẹ́dì ẹsẹ̀kẹsẹ̀ wọn sọ pé nínú àmọ̀rí má fi wọn ṣe kọ́mẹ́dì ọ̀rọ̀ yìí ò ń ṣe ọ̀rọ̀ tó jẹ́ pé wọn ọ̀dọ̀ ọ̀dọ̀ káàsì ní gbogbo kìíní yẹn ti wá and they are not in good ẹsẹ̀kẹsẹ̀ mo drop ẹ̀ then everything ó ti yé yín èmi tí mo jẹ́ kékeré yìí mo mo dẹ̀ mí kọ́ across everyone tí mo lè ṣe lálẹ́ ọjọ́ yẹn ká tó sùn lọ́jọ́ yẹn tó tù ó yá ó yá ó yá láti gò mí mọ̀ pé èmi rò pé ẹnìkan tí mo lè fi ṣe kọ́mẹ́dì ni why tí ẹ̀yin tẹ̀ wá lórí social media ẹ̀ ṣe lè ṣerú ẹ̀ kí ló fa bọ́lẹ́tì ọ̀rọ̀ tá a sọ ilé ló fa bọ́lẹ́tì burúkú yìí ẹ ṣe lè ṣerú ẹ ẹ wá ń sọ pé kí ló dé tí wọn kí ló dé tí yọ bá ńlá ò fi parí ẹ kí ló dé tí wọn ìwé ò fi parí ẹ ah ìkàlẹ̀ ẹ̀yin èèyàn tó wà lórí social media ẹ̀yin tẹ máa ń kọ́mẹ̀tì yẹn ìkà ni ẹ̀yin sọ̀pọ́tà tá àwa tá máa ń sọ̀pọ́tà ara wa ìkà ni wa nígbà tá a mọ̀ pé a lè ṣẹ́tù ọ̀rọ̀ yìí kí ló yẹ tá a fi lè ṣẹ́tù ẹ̀ your cap void my view kí ló dé jókòó block cap ọ̀ràn ni ó gbọ́dọ̀ block yẹ cap ọ̀ràn ni confam bẹ́ẹ̀ ni kí ló dé tí ẹ fi lè settle ẹ nígbà yẹn ká nígbà yẹn lẹ́tí lẹ́tí call peace peace peace peace peace everywhere this thing will go down ẹ jẹ́ kó block yín cap ẹni ẹni tí mo ṣe ṣó báyìí mo kọ́ yóò block gbogbo àdúgbò ni ká nígbà yẹn lẹ́tí pé peace peace peace peace peace ah ah I can't see the screen, the bonnet. Àǹtí <laughs> let me double bọ̀nẹ́ẹ̀tì. double ni. double ni. double ni mo Hello, Good evening, oh sis. Today bonnet is fire fire ni kí kilo, kí ló dé tẹ́ fi gbogbo ẹ fi mí o. Do a good job settle the settle the issue between Legba Roro and Mokwe. So much for that. Thank you Jerry. I'll join èmi ò mọ̀ pé ẹ eh, wọ́n sì ní ẹ̀wọ̀n kìíní ó ti yé yín sísá mo pé wá ṣe ṣò èmi kò gbọ́ sórí social media wípé yéé ẹgbà ọ̀rẹ́ mi sílẹ̀ gbà ṣe ni ẹ ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má fi ṣe ẹ má fi mí ṣe ṣò ah, kí ló ń ṣe ẹ nínú àníyẹ ṣò mo ṣáà lágírí mo ṣe ṣò yẹn tán ẹsẹ tó ṣe ṣò yẹn tán mo wá mẹkọ mo lọ sí ní bọ́sán kí ló ṣẹlẹ̀ wọ́n ṣàlàyé títí wọn ẹsẹkẹsẹ mo méjì fún sista mo pé ẹ ló sista mo pé kí ló ṣẹlẹ̀ wọ́n ṣẹlẹ̀ mo méjì fún sista tóyìn kí ló ṣẹlẹ̀ ó yá adu wesco then ẹni kí ló padà settle kínní má bínú má bínú ó dẹ̀ lọ má bínú ṣẹ́rí ṣẹ́rí má bínú tá a sọ yìí ó go a long way ẹsẹ̀kẹsẹ̀ inú gbogbo wọn dẹ̀ rọ̀ your cap look cap wedding cap ló dé eh, bonnet cap eh, violent comedy là ń ṣe lálẹ́ ẹsẹ̀kẹsẹ̀ inú wọn dẹ̀ rọ̀ tó bá jẹ́ pé ààrẹ òun yóò dé kọ́mẹ́tì sí ẹgbẹ́ amọ̀rí stop ẹ̀ amọ̀rí stop mi tẹ̀ dáhùn lóhùn ọ̀rẹ́ mi mo fi mo ah, fẹ́ kàpù yìí kí ló ṣe yẹn wá gbà ṣé bọ́nẹ́ẹ̀tì yẹn kì í ṣe bọ́nẹ́ẹ̀tì méjì gbẹ̀rígbẹ̀ òun ni i remember that day yes bídé àjíkẹ́ if you need water by your side me need it gbogbo yín everything settle down àwọn ohun tó wá lẹ́yìn sìn you can see sister mo pé with lẹ́gbàá yin gọ̀gàn because gbó ni mo fẹ́ dúró sí nígbà tí ọ̀rẹ́ mi fọlá gbéjà wá ká ní èmi wà ń gbà yẹn ni bóyá nǹkan tí ń bá ni ká ní mo mọ̀ gbà yẹn ni mi bí a mo try ẹ̀ nígbà yẹn bóyá mi bá ti pe fọlá ọ̀rẹ́ mi mi bá ti pọ̀ ọ̀rẹ́ mi bìrìtìkó náà ṣó ti yé yìí you know price today i open i open ṣé kí n lo ilé àbí kí n lo ilé bí àmì ìbá ti pé ọ̀rẹ́ mi bìrìtìkó náà pé this matter ẹ jẹ́ kó dàn oh this matter Lizzy has built shop me. collect <laughs> you can say award finish her husband mansion at Ikorodu build another hotel now yes she is nothing to show <laughs> you have nothing to show So ti yé yín ẹ̀yin ọ̀rẹ́ mi ṣé ká lo ilé àbí ká lo kejì yẹn bóyá matter yìí ò bá ti settle òun mo ṣe ń béèrè lọ́wọ́ Fọláọ̀rẹ́ mi pé ó ní wọ́n ti tiẹ̀ mọ́ nílé ẹ̀mẹ́wàá fídíò dà evidence ṣá show us the evidence and kó wá wò bóyá a ní sọ fún Lizzy pé why tẹ fi máa treat ẹni tó yẹ kẹ máa treat ẹ òun la ṣe pẹrẹ dirty black bonnet ilé ò ṣe bóyá a ní sọ fún nílé ayé yìí tó bá tó bá mọ̀ tọrọ tó bá sọ torí pọn máa bú ẹ o ò ní gbọ́ tọrọ títí láéláé ó ní ẹ̀mẹ́wàá ni wọ́n ti gbé ẹ ìbùkún ni fún olùlàjà nítorí pé ọmọ ọlọ́run la máa pè ọ ẹ̀yin dé nìyẹn hmm. bóyá lọ́jọ́ tèmi kíní yorùbá ti dá ẹ̀dá ó fẹ́ ọkọ ó ní ìgbà tó mẹ́wà three months ló ti fi ẹ́ sílẹ̀ eight months ó rí wọn òkè ó wá kẹ́gbàjáde sọmọ aráyé ẹgbà míì ọkọ mi ó sá lọ ó bá òṣèré gbajúmọ̀ ò ní sá lọ òkè àwọn èèyàn wá ní pé kí wọ́n bá ẹ pé òkè kí ló fẹ́ ó ní òfẹ́ ọkọ yẹn mọ́ òfẹ́ ọkọ yẹn mọ́ kí wàá ní problem táwọn èèyàn wá bẹ̀rẹ̀ nítorí pé wò sọ pé òpó ọfẹ́ yẹn mọ́ ló jẹ́ káwọn èèyàn máa bú ẹni yẹn pé láti orí ẹja láti dídìrín láti tí ò lè nu létò because ìwọ fúnra rẹ ti sọ pé òfẹ́ wọn mọ́ náà i know you say they ah i know say you dey here ah uh-uh. there is bonnet party next week you go attend yes or no àwọn ó gbọ́dọ̀ wà bí gbọ́ ó máa wà bí ó máa ó máa ó ti sórí ìwọ gógógógó ló ṣí àyè fúnlẹ̀ fún àwọn ọ̀tá àwọn èèpo nínú ànùkù àwọn àwọn ọ̀tá tó ṣílẹ̀kùn fún wọn nígbà tó sọ pé ò fẹ́ kọ mọ́ right ọ̀rọ̀ yẹn ti ń lọ ó ti ń di igbó mi sí omi òtó ó kì í ṣe ó sì jẹ́ pé kéèsì lórí social media ọdún karùn-ún lẹ̀ ń lò lọ yìí tọ́tù tọ́tù tá a tó ṣe táwa tó bá èmi ò síbẹ̀ gba ten three ti kéèsì yẹn ìmọ̀ gba èmi ní parọ́ ní ti ẹ̀mọ́ bí ẹ sí ten case ṣèbí march ni mo ni mo bẹ̀rẹ̀ sí ń wò yín tí mò ń rí yín march ni april ni mo ni mo bẹ̀rẹ̀ sí ń rí yín pé ah, ẹ̀yin wo rèé jẹ́ fi ń ṣe kọ́mẹ́dì díẹ̀ ah, ah, bí ogun bá jẹ lọ ọgbọ́n máa jẹ bọ̀ bẹ́ẹ̀ ni ah ah but she sign letter of authority ah, ah authority ó sign yẹn o she's don decertificate o i am late to ah this is bonnet or water ah kí ló bonnet ní gbogbo yín rí tẹfí ń wọlé kí ló bonnet bú yìí náà ní nǹkan ah bí à ń tẹ bonnet yìí dànù pàápàá bonnet yìí náà ní gbogbo yín kàn rí bẹ́ẹ̀ ṣe ń wọlé bá bonnet yìí ni bonnet bú yìí ni so ó ti yé ká ní nígbà yẹn ló ti jẹ́ kó àwọn èèyàn mọ̀ pé ah ẹ jẹ́ kí mi ò ní ìdọ̀kọ mọ́ ẹ jẹ́ kí wàhálà yìí ti pọ̀jù fún mi àwọn èèyàn blọ́ọ̀gì eléyìí ọ̀rọ̀ tá à ń sọ ọ̀rọ̀ tẹ́jọ́ sọ yìí ẹ gbéra yín lọ sí kóòtù ní UK nítorí pé Lizzie Anjorin béèrè lọ́wọ́ ẹ̀ pé kó o mú DNA test wá wọ́n ní ó lòfin ó lò òdì sí òfin láti jẹ́ pé kí Lizzie Anjorin béèrè lọ́wọ́ obìnrin ẹgbẹ́ ẹgbẹ́ pé lọ mú DNA test wá wípé that is ó ba ó ó ó sọ ẹni yẹn sí yorùbá ni mo fẹ́ sọ mi fẹ́ máa sọ òyìnbó ni o ó sọ ẹni yẹn sí inú ewu tó jẹ́ ewu gidi ńlá now ẹ ti lọ sí ilé ẹ ti pera ẹni pé ìpẹ̀jọ́ nílùú òyìnbó ìpè ìpẹ̀jọ́ ti wà she want to eat her and liver? her ìgbé ìpẹ̀jọ́ ti wà ẹ ti jọ gbìpẹ̀jọ́ wọ́n ti ní pé òkè ẹni tí o gbẹ́jọ́ lọ fún according bó ṣe gbé pépà wá wọ́n tún ní ké pé kí Lizzy Anjorin kó san owó fún nítorí pé ó bà olùgbẹ́jọ́ ẹ̀ ní ó bà olùgbẹ́jọ́ ẹ̀ lórúkọ jẹ́ ẹ̀yin èèyàn kí lẹ wá ń dúró sọ ọ̀rọ̀ tó ti délé ẹjọ́ tó wà nílùú òyìnbó ẹjọ́ kí lẹ ń dúró sọ ọ̀rọ̀ ilé ẹjọ́ lóyìnbó tó jẹ́ pé wọ́n sọ pé kí ó wá san owó òun ló gbé síta àmọ́ bóyá kínní wọ́n ní kó wá san owó pé ó bà obìnrin bí ẹgbẹ́ ẹ̀ lórúkọ jẹ́ pé ó gbé sí ó ah, ah, bonnet kọmẹ <laughs> kọmẹlẹ tán lélẹyìí o Ọlọ́run ó gbé ó ní ó gba ọmọ ẹgbẹ́ ní orúkọ jẹ́ ó wá ìjọ yẹn gbà yẹn kí lẹ́yìn ṣe ń gbà yẹn nítorí pé tí n bá jẹ́ blogger tán bá gbé mi ò ṣe blogger o comedian mo ṣe mi ìmọ̀jọ́ gbà o tán bá gbé ẹjọ́ wa tí olùgbẹ́jọ́ mi tó wá sáyẹ̀nsì pé mo fún ní authority mo fún lélẹ̀ mo fún lélẹ̀ gbogbo lẹ́tà yẹn ni àwọn òyìnbó rí tán fi sọ pé ẹni yìí ó fún ẹ nítorí pé ẹni yìí ó fẹ́ sọ sí depression àwọn òyìnbó hate depression ẹlòmíì depression ẹlòmíì fi ń gbàwé nílùú òyìnbó so when you are going this to bá tó bá mi fẹ́ sọ yẹn má bínú ẹ̀yin olóyìnbó sọ̀rọ̀ excuse me what is the name of this bonnet ọ̀rẹ́ bí náà double bonnet ni double ni double bonnet ni ṣé n tú báyìí ni kí ló dé tó jẹ́ kí gbogbo yín bẹ́ẹ̀ ṣe wọlé bọ́nẹ̀tì mi lẹ̀ ń bú kí dé ẹ fi mi yìí lẹ̀ bẹ́ẹ̀ ṣe ń bù yóò dà Dorkas yes wọ́n ní pé kí ó ẹ jẹ́ kí ló dé bí bọ́nẹ̀tì mi gan ṣe gbójú screen lé ní báyìí honestly ọ̀rọ̀ me ò manipulate ọ̀rẹ́ mi dáyà mi ò manipulate ẹ̀ àti kó lórí ọ̀rọ̀ Fọlá ẹ jẹ́ ká sọ̀rọ̀ mi ṣó ti yé yín wáì tó fi jẹ́ pé Fọlá ọ̀ ẹ má bù ẹ má bù ok Fọlá mind don't mind that ok i'm fẹnu rẹ fún báyìí ọba mi ẹ má bù o ẹ má bù ọ̀rẹ́ mi o bọ́nẹ̀tì sọ ẹ má bù o ẹ má bù Fọlá ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ni o tẹ́ bá bù tẹ́ bá ní mad you are telling me Amori is mad too so comedy kun bọ́nẹ̀tì ni ọlọ́run Joseph for bonnet ọ̀rẹ́ kí ló dé tó jẹ́ kékeré ní ilé ẹ̀rín látàárọ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ náà ṣé ká máa lọ ni michelle láìpẹ́ wàhálà tẹ̀ kó sí lára lálẹ́ ni a sọ̀rọ̀ gidi ń bìbà ah ẹ má gbé yẹn wọ ẹ̀dẹ̀ ń bonnet bonnet gbogbo yín dẹ̀ ń wọlé rí bonnet sọnù ọ̀rẹ́ mi ń ní sọnù náà ni ṣó ti yé yín tó bá jẹ́ pé nígbà yẹn tí ṣé mo pọ̀ wọn òyìnbó wọ́n yìí ti kíyàn máa kíyàn máa kíyàn wà depressed everything ọmọ yẹn ń gbé ó gbé evidence proof lọ wọ́n ní òkè ó win ṣe nígbà tó win nìyẹn ká nígbà tó ti win nìyẹn tó ṣe ń ṣe gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀ tèmi ṣe mọ̀ nílẹ̀ yorùbá ẹ máa drop kissing. yẹn ṣe rántí pé nígbà tó win ni Lizzy ò tí ì di speaker ó sì ń jó bó ṣe máa ń jó náà ni mo sọ fún yín pé jọ́tí Lizzy kọ́kọ́ máa ṣe ṣòwò ẹ̀mẹ́rin ló jáde ṣe ló ń wọlé ló ń wòkè ló ń wọlé ló ń wẹ̀gbẹ́ ló ń wẹ̀gbẹ́ ẹ̀mẹrin ẹlẹ́ẹ̀kejì ó jòkè lẹ́ẹ̀mejì ẹlẹ́ẹ̀kẹta ó jáde lẹ́ẹ̀mẹta ọ̀sẹ̀ gbogbo ọ̀sẹ̀ yẹn ṣá ó fi jáde tó ẹ̀mẹ tá a bá tí n bá kà á torí mo dìdí mò ń wo ṣó yẹn pé kí ló dé tán fi ń jáde báyìí ká nígbà yẹn tó ti dájọ́ tẹ́ ti jẹ́ kó lọ tẹ́ sọ̀rọ̀ kéèsì yẹn mọ́ tẹ́ ti mú kéèsì míì sọ violent violence lélẹ́yìí wà láìwọ ni tẹ́ ti mú kéèsì míì sọ bóyá ẹ bá má débi tẹ́ délé ni bóyá ẹ nǹkan tẹ́ ẹ̀ ṣe lé ní yorùbá bóyá èmi àmọ̀rí yorùbá má dá sí mi bàbá máa sọ fún yín pé èmi ò fẹ́ rọ́ o ṣe pé nǹkan tí mo ṣe rí ni mo ṣe ń sọ mi ò mi ò mi ò yí bí ṣe ń mọ̀ bó ṣe wá sí ní mẹ́mórì mo ṣe sọ fún yín bóyá àbá má dá sí now ẹ ti wá regbé ẹ ti regbè ẹ ti ní ẹ fẹ́ lọ sí mi ọ̀rọ̀ yìí ó wà láàrin nígbà tí sista mo pé tó wà nínú tíìmù yín tọ́nà fẹ́ mú ọ wá ẹ̀yin èèyàn tẹ́ pé ẹ̀ mọ́ mí nìyí kí ló fa death certificate gọgọgọgọgọ yìí èèyàn tẹ sọ pé mọ nígbà tí wọ́n fẹ́ travel wọ́n kọ́ ní kó lọ ṣe exam ó dàbí kó pass exam yẹn happy birthday everyone and amori àtàtà ọlọ́run mi nìyẹn ó dààmú ti gbọ́. so ìgbà tí wọ́n wá fẹ́ so tó fẹ́ to travel yẹn kò ń ṣe pé bẹ́ẹ̀ni ṣe mọ omi rò kó dédé sọ pé ìgbà tó fẹ́ tó travel yẹn àkọ́dí bẹ́ẹ̀ nìkan ṣe sọ̀rọ̀ fún mi mi ò mọ̀ bóyá ẹni tó tó confam gọ̀gọ̀gọ̀ bó ṣe sọ̀rọ̀ lélẹ̀ kọ́ máa àwọn èèyàn kọ́ lè manipulate ẹgbà kó tí n bá sọ fún yín sínsìn eighty forty yes ọgbọ́n ti jẹ lọ ọgbọ́n ti jẹ bọ̀ wá láì nígbà tó fẹ́ ṣe travel they were making money with leasing name they can never back off ẹ̀hẹ́n i don wear my bonnet ọ̀rẹ́ mi yẹ́ ẹ̀sẹ̀ ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ni kẹ́ gbájọ wọ bonnet wọ́n fẹ́ ṣe traveling bàbá àwọn ọmọ tó kú yẹn méjì yẹn òun ló sọ pé ó kú òun ló ṣe death certificate fún àwọn ọmọ méjì tó kù mi ṣó ti yé yín bí mo ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn sí ni o ṣó ti yé yín but ṣe wá rí ẹni tí wọ́n fi ọ̀rọ̀ yẹn lò tó gbé ọ̀rọ̀ yẹn jáde ṣe mọ̀ bí ọ̀rọ̀ yẹn ṣe máa rí ṣe rí once tó ti jẹ́ pé bàbá àwọn ọmọ méjì yẹn ló ṣe dé certificate ìbéèrè tí mo wá béèrè pé ọmọ méjì nǹkan orúkọ olú fún un orúkọ olúkọ fún un nígbà tó fún ẹ̀yin tẹ́ sọ pé kí ni ó gbé dé certificate wọlé nígbà tó fẹ́ lọ Canada tó ń fẹ́ bá tó travelling ẹ̀ wọ́n máa béèrè ọmọ mẹ́rin ló wà lọ́wọ́ ẹ̀ wọ́n máa wá tó travelling yẹn ó fẹ́ ó fẹ́ lọ Canada nígbà yẹn ni Canada ló fẹ́ lọ sùkọ́ tó gbé death certificate wọlé nìyẹn fún ẹ̀yin tẹ́ sọ pé ṣéyàn lè dédé ṣe ìgbà tí ó ṣe pé wèrè ni kò ṣe wèrè lóòótọ́ ó fẹ́ ṣe traveling ló ṣe ṣe nǹkan yẹn mi ò ní fẹ́ sọ gbogbo ẹ̀ tán ṣùgbọ́n ẹ̀yin olóye ẹ jẹ́ kó yé yẹn píkì bó ṣe kẹ́ píkì bí mo ṣe lè sọ nìyẹn ṣó ti yé yín mo tí bá sọ tọrọ òun yóò kí n believe tí bá parọ́ ọmọ láìkẹ so mi dẹ láìkí n parọ́ ṣẹnu pamọ rí òní bá wọn parọ́ nǹkan bá mọ̀ ni mà sọ lórí bíbẹ bonnet for bonnet ló bá dé Ọlọ́run bonnet for bonnet bonnet one bonnet two ní kó tó fa bet o ẹ̀yìn kó tó fa wípé ọkọ ẹ̀ ti kú nìyẹn ní gbogbo ìgbà yẹn kí nìyẹn gbóná ah stone ọ̀rẹ́ mi kí ló dé Túndé ẹ má ṣe bẹ́ẹ̀ gbogbo ògbà yẹn kíní yẹn gbóná ìjà tá à ń sọ yìí ó ti yé wa ó gbóná débi pé gbogbo ọ̀nà wọn fẹ́ fi gbé Fọlá travel ìdí àti túmọ̀ tó fẹ́ jẹ́ kó travel ni pé nítorí pé Lizzy Anjorin náà máa ń travel káàkiri wọ́n dẹ̀ gbọ́dọ̀ ṣe fóun náà she did Mr. Lawal Adesadoke for that four children Lizzy has the proof òun náà mo sọ fún yín pé mi ò lè ìdí my pick eh, mo pick point ni wàhálà yìí èmi náà ẹ pick point ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi women's world ẹ pick point beauty farm ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ẹ pick point gbogbo ọ̀nà ló fẹ́ fi ṣe pẹ́pẹ́ dẹ̀ fún Lizzy so gbogbo ọ̀nà ni wọ́n wá láti jẹ́ pé ṣé rí òun náà ti sọ pé tí ọlọ́run bá fún wa nílé náà ẹni tó ń kọ́ ṣe lásán ni tí ọlọ́run bá kọ Canada mọ́ àwọn èèyàn lè ṣe kò ní travel tọ́lọ́run ò bá kọ Mẹ́kà mọ́ àwọn èèyàn lè ṣe kò ní dé àjì kò ní foríkọ Kàábà kò ní sòkúta fáṣetánì ìkọ́ tọ́lọ́run bá kọ mọ́ ẹ ló máa ọlọ́tí ẹlọ́rọ̀ tí mo sọ lálẹ́ ọlọ́run ti kọ́ ni I know much about that case she's not eh, she's not serious at all no her second husband I saw him today he always park in front of my office at oshodi why she no block that man all because that she no <laughs> get name exactly ọ̀rẹ́ ọba asaki ti bẹ pepper dem bi tomato kitchen Caption. walai pep all because of Pepe dem ṣe rí mọ́tò tó tí wọ́n dáwó yes o the embassy will ask for the father of the country yes no be òkúta o <laughs> ṣé ti yé yín ṣé rí elétù tí wọn ò mọ̀ ni pé káni Gistlover ló ṣàyẹmọye kéèsì Gistlover ti streeti ó ti lọ ó ti lọ gbé ṣé ẹ rántí pé Gistlover ó put update kan tí àwọn èèyàn ló bá Gistlover pé why can't you put mouth in this ó ní nǹkan tó bá ti dára àwọn Facebook fracas ó ní i don't want to get involved again ẹ̀yin ọ̀tẹ̀ bá rántí ọgbẹ́ tiẹ̀ ti lover. someone called Gistlover to order pa ah lover. why can't you put mouth in this Fola case ó ní nǹkan tó bá ti dé ọ̀dọ̀ ó ní i don't i, I don't want to get involved because ó mọ bí fraka ṣe máa ń rò pé bó o pa ọba bó o gba yẹn o bó o pa òbú lẹ́sẹ̀ bí kò yí ọrùn ẹ bí kò gé apá ẹ lọ bí kò parọ́ ó gbọ́ wọn kó arabu arabu gbàngbàngbàngbàng bí kò rí ojú báyìí kán dẹ̀ ní mú ni bí kò rí imú kán lè tè ló wà ń bẹ̀ bí kò rí ọwọ́ kán lápá kan ti gé bí kò rí orí báyìí kán ló dàbí òkúta <laughs> fúrákàsì nìyẹn bí kò rí ẹ kó pé báyìí kán dẹ̀ ló lẹ́sẹ̀ kọ́ ló arọ ní ẹ bí kò jókòó báyìí kọ́ dárọ ní ẹ kọ́ ṣàfẹ́ kó ṣú ọ̀wọ́n bí kò ní dọ́kúmẹ́ntì kan ló lè travel <laughs> bí kò máa rí ẹ ní nàìjíríà báyìí kán ní wọ́n ti deport ẹ lọ lé that is what they call fracas i saw it woman wo you got it Oh no! you ever buy me mi love and like èèyàn <laughs> so if tí jesus lọ́ba ti rí ó ní òun ò wà ìbọn bí ó ti rí pé bí ah! tọ́ba eyín lórí fracas ọwọ́ mẹ ṣe bọ́ ọ́n rí ọwọ́ mẹ́wàá báyìí buy. One day máa sọ fún One pé son, mẹ́sàn-án ló wà bẹ́ẹ̀ wọ́n á dẹ̀ tún máa yes I remember this lover put that update during the fight yes ó ní pé o torí kò sì wà lórí àwọn èèyàn lọ́ba náà this lover sá sẹ́yìn àwọn èèyàn ṣàyàdé ìwọ tó ṣàyàdé lẹ́nìí kò ń ṣe gbogbo orí la máa ràn lọ́wọ́ wọ́n wá wo ibi tí o wà lẹ́nìí kò ń ṣe gbogbo èèyàn ẹlẹ́yin méjì tẹ́jọ ṣe gbóbi tẹ̀ wà lẹ́nìí ìgbà tí Jesus lọ́ba ti rí pay ara Facebook fracas ni ó sáà ẹ̀yin tẹ́ máa rí mi tí mo lójú méjì báyìí tẹ́ máa ní mo pajú kan mo fi kan ríran ẹ̀yin tẹ́ rí mi tí mo nímú tẹ́ máa ní ọ̀hánhán oh, oh, oh, imú ẹlẹ́dẹ̀ lóní ẹ̀yin tí mo jókòó sórí iṣẹ́ abẹ́ tẹ́ máa ní arọ ni ẹ kó dìde fún wa if you have children <laughs> and your life please know how you you go put mouth the kind of dream i dey dream these days shall i watch <laughs> and read <laughs> facebook fracas òun náà pé bí irú bọ́lẹ̀tì tí mò ń dé yìí wọ́n rí pé bíi blue ni o wọ́n á dẹ̀ wá ní white bọ́lẹ̀tì lóde white bọ́lẹ̀tì arabu ni bíi kó má lọ sọ́dọ̀ wọn kan sọ kékeré ni wàá tọrọ owó oníbẹ̀gibẹ́gi ni Facebook lẹ pè báyìí so nígbà tí Gistlover ló dẹ̀ fẹ́ tí ò fẹ́ jẹ́ kí ọlọ́run bóun ṣe kíni ó ṣe kíni ó sá èlé tuntun ọmọ ọ̀rẹ́ mi ṣó fi sílẹ̀ kò fi sílẹ̀ ṣó fi fámìlì yẹn sílẹ̀ kò fi fámìlì yẹn sílẹ̀ wọ́n ṣe débi pé Mr. Lawal gba interview ṣẹ́gbàgbé ni Mr. Lawan grant interview ó dá pé Lizzy Anjorin gangan because no náà ló tún grant Mr. Lawan interview ibi tó ṣe ṣe ṣe dé tó wá jáde tó wá sọ kí ló mọ̀ nípa ẹ̀ ìgbà tó sọ wọ́n ní wọ́n fẹẹ sí fún ọṣù ẹ pọn ní kí ló tẹsán náà o hmm. senseless ẹ ti rántí tó ń ṣe senseless your name is senseless wọ́n mọ̀ pé kò ṣe kan tó sọ nìyẹn o wọ́n lọ ṣe senseless ibi tó ti ń gba interview nígbà tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n máa ẹ jáde pé ẹ dúró ọ̀rẹ́ mi don't join don't join fraka bẹ́ẹ̀ ni èmi àjọ ìwọ̀n máa jẹ́ kán gbórí àbá gbórí abọ́ èmi kan gbórí ẹran sórí wọn comedy làwa ṣe I need to do fraka for you I gave the boy agẹ́lì wẹ́n má ti fraka skoda àmọ́ ọ̀rẹ́ mi onígèlè sọ̀rọ̀ àbóníbọ́nẹ̀tì sọ̀rọ̀. <laughs> they don dey flag your show ọ̀rẹ́ mi ẹgbà wẹ́ má flag ẹ̀ má flag ẹ̀ ṣe love lọ bá ṣe ń ọ wọ́n ti flag ẹ̀ lóòótọ́ ẹ má flag mi ẹ má flag mi ẹ má flag mi ẹ má flag mi ṣe ti gbọ́ facebook no be play play o arena ọlọ́run àwọn tí àwọn ara títọ́ ẹ bá ń da love and love bolẹ̀ kan fi mílẹ̀ instagram twitter ṣé ẹ ti gbọ́ pé onítàṣálà oríta ṣáláàkì náà ń pè bí ẹ bá ń da love and like rẹ jẹ́ kàn fi mí lẹ̀ ọ̀rọ̀ amọrísù mi olófòófó ọ̀rọ̀ ẹ bá ń da love and like bolẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi ṣe enjoy ẹ̀ ni ẹ má fi gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí ẹ má fi ìtanú wò mí hmm, ẹ má fi wò mí mi ò mi ò bu ẹgbẹ́ ẹ̀yin tẹ̀ nífẹ̀ẹ́ sí mi ò bu wọn mi ò dẹ̀ ní bú wọn mo dẹ̀ dúró lórí ẹsẹ̀ mi pé mi ò ní bú wọn bó bá ṣe rí ni mo ṣe máa sọ mi ò ní bú wọn ẹni pé mi ò jẹ ẹni pé èèyàn kan tó lórí burúkú lẹ́ẹ̀kan mo ti dìlítẹ̀ mo ń dìlítẹ̀ kọ́mẹ́ǹtì bẹ̀ ṣe ń wo mi yìí o mi ò fẹ́ kán bú anybody mo fẹ́ kán comment freely ẹ má búyàn ẹ má ṣépè fún yàn kí lẹ́ ń bú wọn fún tẹ bá lọ búyàn lórí burúkú àṣeyẹrì kíní kan àwọn owó ọ̀tẹ̀ ẹ má ẹ má bú anybody ẹ comment pẹ̀lú ọkàn yín tẹ bá ṣe rí pé mo ṣe ń sọ kò tẹ́ lọ́rùn àbí ẹ kọ síbi pé kò tẹ̀yìn lọ́rùn máa sọ fún yín pé kí ni ìdí àti túmọ̀ ẹ kọ ẹ sọ ẹ ràn ẹyẹ kọ sọ fún mi pé àmọ́ orí kan tó sọ yóò tẹ̀mí lọ wàhálà máa tẹ̀lé yín bí mo ṣe jẹ́ nìyẹn ọ̀rẹ́ mi bìtì kó ọ̀rẹ́ mi mọ̀ níbu you are senseless facebook náà facebook náà ń pè bí ilé ilé ọgbọ́n ọgbà wèrè ọtí tí tí tí tí wọ́n ti bọ̀dá láti jáde all this comedy are ah, my people alai comedy ni ẹ má bá mi jà alai ọ̀rẹ́ mi ẹ má bá mi jà wọ́n ìgbà tó ti bọ̀dá yẹn jáde tó ń gba ìtàbí pé kí lè mọ̀ nípa fọlá kínní kan mi ṣe àṣìlọsí pa ten ẹ má ẹ̀ka ti sọ àti dèbè àti dèbè àṣìlọsí pa one thousand tá a bá dá ayé débẹ̀ ń da yìí kò ní dáa ní ọ̀tá bá máa débi ọjọ́ yẹn a máa rẹ́rìn a máa fẹ́ rẹ́rìn pa a máa play show yẹn tá a máa fún a máa rẹ́rìn ni ìlú èpè ní Facebook ọlọ́run ọ̀rẹ́ mi there was no death certificate involved in the travel plan hundred percent na arabu mm. okay bonnet yóò tẹ́ mi lọ́rùn àmọ́rí ṣé n ṣe ń jí ẹ ni n ṣe ń jí bonnet mi ni ó yá. Yeah ó yá eléyìí nǹkan ọ̀rẹ́ mi tó ní kò tẹ́ wọn lọ́rùn eléyìí nǹkan ṣé lè tẹ́ yín lọ́rùn yìí nǹkan eléyìí nǹkan that's Africa road they will see white and call it black fracas fracas tó máa ra àràbù fún ẹ tí wọ́n máa ra àràbù fún ìyá ayé ẹ̀yà bàbá ẹ̀ tọ́ máa sọ máa ẹnìkan máa dédé pé ẹ ló mọ́mọ́ yẹn ilé kejì ni mọ́mí màmá màmá ẹ̀ ń gbé èmi àti ìyá ayé la ìrọ̀nù pa òun ọmọ wọn ìrọ̀nù pa o ẹ má fọ ọ̀hún fọ ọ̀hún kọ́ lásán lóṣù ìrọ̀nù pa àwọn ọmọ yìí rí o wọn ọmọ wọn gé olóbùkún ni wọn o ẹ wo elítù tẹ́ ẹ mọ̀ nípa àwọn tó máa ń kọlù yẹn ni pé inú hospital náà wà ẹ wọ àyíkẹ́ hospital ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà ẹ lọ síbẹ̀ wọ́n gbogbo wọn pátá náà ní ap kíní kíní yìí kí lẹ ń pè ẹ eléyìí kíní yìí gbogbo wọn pátá náà ní kékeré two hundred náà rà fún gbogbo wọn ní mo lọ sínú wọ́ọ̀dù wọn wọ́ọ̀dù wọn gbogbo wọn náà ní so irú àwọn yẹn tó ń kọ́mẹ̀tì bíbà ṣọ́wọ́n yẹn ni màmá dá màmá dá lóhùn àwọn yẹn lè fẹ́ dá lóhùn wọ́n sì tó bá bẹ̀rẹ̀ olùsí lọ́nà pa àwọn ọmọ wọn rí o wọ́n lè pè báyìí kọ́ ní à ah, please explain further ọ̀rẹ́ mi there was <laughs> gbà oríta bonnet la wà ah, ẹ̀ẹ́dù láìkí eléyìí ni kí ló dé ẹ̀ẹ́dù láìkí bonnet àwọn orí oníbọ́nẹ̀tì òfò ṣẹ́ẹ̀tù láìkí eléyìí ni ẹlẹ́ẹ̀ láìkí dọ́bù mo yọ ẹ kí ló dé ṣẹ́ẹ̀tù láìkí eléyìí ni ọ̀rẹ́ mi ah, gbogbo wọn náà sìkì ọ wà lórí ní Àyìnkẹ́ hospital wo ibi báyìí ibi hospital kan wà níbí báyìí àwọn wèrè náà wò ń bẹ̀ gbogbo wèrè tó wà ń bẹ̀ pátápátá nice bonnet thank you jàre gbogbo wèrè tó wà ń bẹ̀ náà ní náà ní náà mú fóònù wọn dání tínú wèrè yẹn bá ń pè lórí kíní wọn máa láwọn kọ pè náà because kọ bí wọn ti ní dùnú nìyẹn wọn máa láwọn kọ máa kọmẹǹtì káàkiri tó bá kọmẹǹtì tẹ wá lọ jẹ kí kọmẹǹtì yẹn fìkì ẹ ti kú pẹ̀lú wọn ẹ ti di wèrè pẹ̀lú wọn so wèrè ló kún ara wọn ẹ̀yin mi tẹ́lẹ̀ náà bàbá di wèrè ẹ má dà wọn lóhùn So ti yé yín èdè tuntun àmọ́ ẹ ká bá sọ̀rọ̀ lọ so nígbà tí wọ́n ń búlí ẹ̀ tó ṣe gbogbo ẹ̀ ẹ mọ nǹkan tó máa ń fún queen mother Ìyábọ̀ Òjó tó fún ní confidence that confidence tó fi wá some of the commentators made the matter worse and they still do ọwọ́ oh, náà ní amọ̀rí àṣírí ńlá eléyìí o àwọn oní depression àti the ọ̀pọ̀ àyè mi ò ṣe bí mo sọ eléyìí ò ṣe pé kínní ká ní mo dẹ̀ àwọn ọmọ december ń bá tún lọ december last year mo wà ń bẹ̀ mo lọ mo ní time time yẹn short gan will you keep quiet <laughs> wèrè báwo àmọ́rí tó ń kí mi. ọ̀rẹ́ mi mo keep quiet pam a ní mo ṣe bí kẹ́kẹ́ keep quiet ni àmọ́rí ọ̀rẹ́ mi oníbọ́nẹ̀tì sọnù kí ló dé Rẹ̀mílẹ́kùn èwo ló ní sọ́nẹ̀tì sọnù ṣe rí elítù tí queen mother ò mọ̀ ni pé ọ̀rọ̀ yìí ti lọ fàfàfàfàfà sórí bó ṣe wà yẹn o fẹ́ jà fún Fọlá right o ò lè rí jà àwọ̀ tó tẹ́rẹ́ díẹ̀díẹ̀ kò ní bá mi yẹ níbo àblọ̀kẹ̀ ṣé mo bú ẹ ń bí bó ṣe ń tẹ́rẹ́ díẹ̀díẹ̀ mò ń bọ̀ àyọ ẹ ò ní rí mi wò mọ́ bí a mo bú ẹ àbí mo bú ẹnìkan bíbà ẹ onímọ̀ ẹ̀ explain ni mò ń bọ̀ má wọ̀rì dúró mo mọ irú yín ó lọ ṣírú ẹni tó tẹ red red yẹn sìn bóyá kí n máa bú dọ́kàsì ló láìkì o tàbí kí n lọ bú queen mother tàbí kí n bú fọlá tàbí kí n lọ bú Lizzie Anjorin irú wọn yẹn wọn máa láìkì wọn máa like like like like like how but fọlá did not debunk the death certificate case wọn máa tẹ like like because ó fẹ́ kí n lọ bú wọn mo ní mi ò bú wọn àbọ̀ ṣépè fún ẹni wèrè tó tẹ red red yẹn èpè ń jẹ́ orí ẹni mò ń bọ̀ mo máa yú ẹ ti máa ṣetán mo máa blọọkì ẹ ò ní mi wò mọ́ tó bá lọ fake account lọ́la tó tún tẹ̀ wá gbogbo ẹ̀yin ẹ̀ ní dùnú ẹni tó tẹ̀lé dẹ̀ yẹn àyíkẹ́ hospital wà psychiatric ló ń gbé ti gbé kinní yẹn ṣe tí ó ti mọ̀ pé òun mò ń bá hospital ṣé mo ṣé wọ̀ mo bú ṣé mi mọ̀ bí àwọ̀ wà bẹ̀ má gbórúkọ ẹ jáde má wá má wá tó bá tètè blọọkì ara ẹ má gbé ẹ jáde láàárọ̀ ọ̀la mi sọ fún yín pé àwọn àyíkẹ́ wà ń bíbẹ̀ ẹni tó tọrẹ dẹ̀ di àyíkẹ́ ló ń gbé àyíkẹ́ ló wà àyíkẹ́ hospital ló ṣe wà ẹ wèrè orí ẹ wọ́n ń wò kọ́mẹ́dì ni máa mi ò bú ọ̀wọ̀ ọ̀rẹ́ mi tó wà níbí ṣé rí elítù tí eh, Ìyábọ̀ Òjó mọ̀ ni pé kò lè fight battle yẹn can you just step down you know why ká ní pé ìwọ àti Lizzie Anjorin ẹ̀jọ́ ní àwọ̀ kò sí àwọ̀ láàrin yín sórí battle yìí ò lè jà bó torí pé àwọ̀ ti wà láàrin yín torí ẹni ìgbésẹ̀ tó o bá gbé wọ́n máa ló fẹ́ fi ja áwọ̀ títì ẹni torí ẹni tó lè ja tó lè bá Fọlájà ni ẹni tí kò ní áwọ̀ kọ̀ọ̀kan pẹ̀lú Lizzy Anjorin ọlọ́run Àníkẹ́ hospital ni wọ́n ọlọ́run Àyìnkẹ́ ni Àyìnkẹ́ hospital ni wà wọ́n wà láyìnkẹ́ hospital ẹni tó rẹ́ẹ̀dẹ̀ ibẹ̀ nígbé ẹni tí ò ní áwọ̀ rárá òun nìkan ló lè jáde tó mọ ma o ò ní jáde bó ṣe jáde pẹ̀lú fọ́ọ̀sì yẹn o tó ṣe mọ̀ pé ọ̀rọ̀ ti di gbómi sómi ò tó ọ̀rọ̀ ti doríta rọ̀fọ̀rọ̀fọ̀ oríta fọ́gò there is a way o fẹ́ o máa jáde lóòótọ́ má ṣe ní ìsà tó bá bẹ ní ìsàjọ́ ìníṣà kò ní gbọ́. so you don't know the uh, there is no need debunking what what is not true you can debunk tell me james james james daniel ọ̀rẹ́ mi tell me are you selling the bonnet <laughs> ṣé Dúlómi ni mo ra wọn gbà tí mo ń tà náà mo ń tà bọ́ mi ò kí n tà sórí social media mi ò ń tajà lórí social media yẹn ọ̀rẹ́ mi mi ò ń tajà lórí social media a máa ń tó ti yé yín mi ò ń tajà lórí social media orí mi lè yín lè yín lè jẹ́ wọ́n dà yín lè send address mi séèyàn tó ti yé yín àwọn tèmi tajọ wà ládùúdájọ wà nínú Paris bí la máa ń tajà fún a ní amókòlè gbangban a ní tàn kanlẹ̀ ó gbẹ ní mo gbé wá láti nàìjà tó ti yẹ yín ṣùgbọ́n mi ò kí ń mi ò kí ń tà fún wa mi ò ṣe facebook marketer èmi máa ń polówó fáwọn èèyàn ni ọjà tèmi èmi níbi tèmi sí tí má lọ ṣí ọjà mi fún yín tí mo gbé wá ẹ̀nà mo ní ọjà tèmi bò mi ò polówó mi ò social media of a thing mi ò ríbi fún so èmi wá nǹkan tó wà ńlá ibẹ̀ kọ́ mo ti ń jẹun so mo ti lọ ṣiṣẹ́ látàárọ̀ ṣe mo ti fa aṣẹ ẹ̀ ẹ̀ ṣáà nígbà tí mo lọ láàárọ̀ èmi náírà wá thirty minutes tí mo ṣe mo ti wẹ̀ owó ti owó ti wọlé tó bá dọ̀là màá tún lò owó ti wọlé tó bá di sátọ̀dẹ̀ àmọ́ rí aṣẹ́wó ọkọ̀ báwo mo máa ń toko tó ń kànlẹ̀ gbùrù ẹ̀yin tẹ́ bá tẹ́ bá mọ̀ pé ojú ọ̀rẹ́ mi béèrè ṣé kí n fi wọ̀nyí ṣé kí n fi wọ̀nyí ẹ má jẹ́ ká tó polówó polówó kọ́lá wá bí wá bí ṣe rí èlítù tí.